عليكم ورحمة الله وبركاته Ọjọ́ fún ọlọ́run, ọjọ́ bá dúró sí ọlọ́run. Ìtú ọlọ́run ni àwọn ọ̀rọ̀ Mo sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run mo sì wá àmójúkúrò lọ́dọ̀ ẹ̀yin ọmọ ìyá nínú Islam kò sí nínú ìṣesí wa pàápàá jùlọ yìí tó máa ṣípa àsìkò tí a bá jẹ bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n mo ní prógráàmù kan lónìí nítajọ wá sọ níbi prógámù ẹni wípé by main person àwọn ó ti parí ẹ̀ màá lè láǹfààní àti kúrò wọ́n wà tó di main type yẹn gan wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ni mo bá ní mo kúrò ń bẹ̀ wọ́n lè gbọ́ yé sí gbogbo ya bínú ní tó fa mi abẹ́lẹ́ wọn bá ní ní tó jẹ tó mọ́jẹ́ ìfàkórí jù lọ́wọ́ mo gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ti wà níjòkó látàárọ̀ mo tó wà foríjì lọ́dọ̀ ẹ̀yin ọmọ ìyá lọ́kùnrin àwọn ọmọ ìyá lóbìnrin náà mo tọrọ àforíjì lọ́wọ́ yín kò fọlọ́wọ́n bá kó foríjì gbogbo wa wọn bá àsìkò díẹ̀ tí mo ní ó súnmọ́ tí lò sábà mo ní thirty minutes màá fẹ́ lo twenty minutes láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ten minutes tó kù tàbá ní question. abdullahi bin sultan rabi bisimilah rahman rahim ìgbà tí àsìkò tí àsìkò màá lọ síbi ìsí mo lè kàn síbi principle torípé tó pè ní topic ìdọ̀ respect in Islam respect ìlú Islam àkórí ọ̀rọ̀ tó tọ́pìkì tó fẹ̀ ni àsìkò tá a dẹ̀ ní àsìkò tó kéré ni ṣùgbọ́n tí màá ṣe ni wípé màá gbìyànjú àti sọmọ àìsàn. inú mi ó sì dùn irú àwùjọ tí mo wà yìí academic environment abẹ́ẹ̀kọ́ intellectual gathering àbí ẹ̀kọ́ ojútẹ́mi náà fẹ́ ju ìdánilẹ́kọ̀ọ́ yìí. respect gbàtí mo rí tọ́pìkì wọ́n ń tẹ́tẹ́jọ ara wọn wípé kí ni yàtọ̀ láàrin humility to respect ìjà rẹ̀ ń tó lè ti fẹ́ ṣe tọ́ba lè yàn ní respect àti fáwọn èèyàn wà mọ́tò ṣé ìkẹta náà ni àbí ẹ̀dí àti ìgbà. wọ́n ṣe wọ́n ní ọmọ ìyá ni wọ́n bóyá padà Now, sister, any difference between respect and humility? Which one is more competitive than others? wọ́n bá lèèyàn ní respect tí ẹ̀lọ́wọ́ àkọ́kọ́ ẹ̀sìn ọ̀sán lèèyàn wà ọ̀gbọ̀n náà ń wà ọ̀gbọ̀n ajẹ́ wípé humility ó kó respect náà sí bẹ̀tẹ̀ yẹn lè respect yẹn tí ẹ̀ máa wà ọ̀gbọ̀n abẹ́ ẹ̀kọ́ torí pé respect ìyẹn máa ń respect èèyàn kan nítorí kàtí ìyẹn rí lára ẹ̀. It's a positive feeling or an action towards somebody you consider important or as if respect. Feeling Adẹ́gbẹ́ tó bá consider ẹni yẹn important o lè má fún respect. Àlọ́ ẹ̀kọ́. Ṣùgbọ́n yẹn bá wà wọ́n bù ẹni tí ò tó yẹn gan èyí ó pẹ̀lú. Torí pé definition respect, àtọ́bà máa ń lò fẹ́ni tó kì wá lọ. àwọn títà sọ ọjọ́ tọrọ títà ọjọ́ tí mo pẹ́ ní ìlú òjò rẹ tọrọ gẹ́gẹ́ mi ò pẹ́ ní ìbá sọ̀rọ̀ wípé a ti rí ọ̀pá mi. náà tọ́ba lè yàn respect respect èyí sábà máa ń gùn ẹ̀pọ̀ ẹni tó tì yàn lọ bóyá lọ́jọ́ orí àbí nípò àbí ní nǹkan kan téèyàn rí lára ẹ̀ téèyàn admire ẹ̀. ṣùgbọ́n tí ẹ bá wà ó ń bù àti ẹni tó dùn yàn lọ humility ó kún ju wọn lè yàn fún yàn ní ìyàn àpẹẹrẹ lọ gbogbo ẹ̀ náà lápapọ̀ Islam ó sọ̀rọ̀ ìwọ ẹ̀sìn Islam ó lè ṣe tó kọ́ wa báwo lèèyàn ṣe máa ń tẹríba báwo lèèyàn ṣe máa ń bọ̀wọ̀ fẹ́ni tó dùn lọ ìtẹríba humility bíbọ̀wọ̀ òmìnir méjèèjì yìí náà ló wọnú ara wọn. Islam tó tẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ sábà wọnú al-Qur'an al-Karim ìgbà tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó dá ànábì Adam lórí sọ̀láàtì wa sharia wa 'allama Adam al-asma'a kullaha ọlọ́run wá fi ìmọ̀ orúkọ tí gbogbo nǹkan jẹ́ ó fi mọ ànábì Adam lórí sọ̀láàtì wa sharia ọlọ́run wá ń bi ànábì Adam léèrè ó tún wá kọ́ àwọn mọ̀lẹ́kà papọ̀ wípé ẹ sorúkọ àwọn nǹkan wọ̀nyí fún mi ọlọ́run lọ́wọ́ àwọn mọ̀lẹ́kà ò mọ́ lọ́wọ́ Adam ànábì Adam ti kí ni òun mọ̀ kí ẹ rí i pé Adam ó ti ní bọ́ọ̀lù kan tó fi yàtọ̀ sí kí ọwọ́ àwọn mọ̀lẹ́kà kí ni àlejò náà nálẹ̀. tó bá yẹ pé tó ẹ tó orí nínú àwọn mọ̀lẹ́kà àtànẹ́bí adáhùn ta ló dàgbà jù tó wáyé pé kéèyàn ó tóbi nínú mọ̀lẹ́kà àtànẹ́bí adáhùn àwọn wo ló tóbi jù ẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìkẹ́kẹ́ ń bẹ lọ́lọ́ fún adáhùn táwọn mọ̀lẹ́kà tó nínú ìjọ náà ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀tún ọ̀tún kù dúdú rẹ̀ ọ̀tẹ̀ríba kódà àtúntò sọ pé òkúrú kalẹ̀ fún ada pọ̀sẹ́jọ̀dọ̀ gbogbo wọn ti kú o wọ́n ti tẹ̀lé ta fún àlejò ada. ajọ́ wípé ìtọ́jú mi rẹ̀ fẹ́ nípa fẹ́ẹ̀sì ni la fẹ́ wò ẹni tí èèyàn máa rẹ̀ fẹ́ẹ̀sì yóò ní ọ̀la tí èèyàn àtúmáyà. olórí tí èèyàn wá máa ń ní lára tí èèyàn fi máa ń rẹ̀ fẹ́ẹ̀sì ìdùnláyé iná nìyẹn. ǹjẹ́ èèyàn máa ń rí lára èèyàn tí èèyàn máa ń rẹ̀ fẹ́ẹ̀sì òun náà ní kí ni o òun náà. gbogbo ẹnikẹ́ni tí kò bá ti bọ̀wọ̀ fún ìmọ̀ lára ẹni tí ìmọ̀ wà ẹni yóò padà tó ní ẹpẹrẹ ni gẹ́gẹ́ bí ìdílé ọ̀sẹ̀gẹ̀dẹ̀ ìmọ̀lá ìtàjú ìlà ìdílé abáwọ̀ sẹ́kìdàr èsì nìkan ló lòun ò ní fún adam bẹ́ẹ̀ sì ni gbàdọ́rọ̀ ń béèrè fún máa o ajẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti rí ìmọ̀ fún tí ò bá ti tẹ̀lé ba fún ìmọ̀ àwọn onímọ̀ ẹni ẹ̀ yóò ẹ̀dọ́ ní ìlú ẹ̀ gẹ́gẹ́ bí ṣètọ́n ìròyìn ní ìlú ẹ̀. Nítorí mo bẹ́ establish ń bẹ̀rẹ̀ náà ni pé tàbá kan pa respect ẹni bá respect ó gbúdọ̀ ní pọ́lí ilé ìta sì le tí ó dìka lè hẹ́ ìyẹ in high esteem láwùjọ tí á ah, ọmọ pàtàkì lónìí. Jọ̀mọ́ ta ni ò wá fẹ́ àpọ́lé nínú gbogbo wa sáré tí òfin kankan lọ yorùbá kọ wọn ní ẹjẹ ká pe èrè ní ọkọ ìyàwó kó lè jáde nínú kí ni àti ìwé yẹn akọ náà yé mi kó lè jẹ yí ẹ ẹ ìgbésẹ̀ báyìí ọkọ ìyàwó ọyà ọyà ọyà ọjà mi ò lé ọkọ mi ò lé ọmọ kí ni mi àrà fún ṣùgbọ́n tó bí àpọ́nlé tó dára jù èmi nìkan mo ti fẹ́ wọlé nìkan ìmọ̀síkọ̀. bẹ́ẹ̀ yẹn jọmọ olówó bẹ́ẹ̀ yẹn jọmọ ọlọ́rọ̀ bẹ́ẹ̀ yẹn jọmọ ọlọ́lá eré ò sì bu ìyà kọ̀ọ̀kan lé sí yàn lára tó tó bẹ́ẹ̀ yẹn jọmọ onímọ̀. àlẹ́ ìlú yàrá òbẹ́ta la ìmọ̀ àdàláwù wàlìjáhàlú yàhàdì mọ̀bẹ́ta ìjọwọ́sà. ìmọ̀ yóò sọ ẹni tí wọn ò mọ bàbá tí wọn ò yára yóò sọ ọdọ ṣùgbọ́n àìmọ̀kan ilé èyí ilé ọlá ayé ń pàtó lè ọ̀nà ti lè yànnà tí màá bá ti kó ọ̀pọ̀. ẹnìkan sọ ń tọ́ka wípé àwọn kòtòrí wọn ò fẹ́ràn àwọn muslim wọn ò fẹ́ sí lásìkò orúkọ adáǹkan sí orúkọ àwọn ọjà làbíà ọ̀rọ̀ ló jẹ́ bẹ́ẹ̀ ògbúmọ̀ lára ẹ̀rù nǹkan ò ju nǹkan lọ lọ́mọ báyẹn kọ̀ọ̀kan mo fẹ́ kí ogun àwa àjọ̀dọ̀ tí omi tó lẹ̀ yìí sísẹ̀ tí yẹn mú ẹ̀ torí pé ní tóbi ni wọn lọ́bẹ̀ ń pè yìí nìkan ẹni tí lọ́jọ́rò ó pè yìí náà ó ti wà létí dòde bíbélì tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ṣe wípé tí wọ́n bá pè yìí ẹ̀ ẹ̀dùnkọ́ ó bọ̀ wá sí i nǹkan ò tún kọ́ lọ ìran rẹ̀ ẹ̀dá fún ìgbòmù torí pé wọ́n bá ọkana náà ọmọ ẹ̀yà wa kù gbàlàjà ní sábà náà wọ̀ mẹ́tàlá ọwọ́ àlọ́ fún kan àwọn èèyàn wá sọ pé ó má wọ gbàlàjà lọ ó sì yí o ó dà lòkùn ọ ó sì oil company ó ní ìgbésẹ̀ ẹgbẹ́ àdéhùn tó wù ní orúkọ ní. nítorí bẹ́ẹ̀ lọ́pọ̀lọ́ yìí. Bàtọ́ màá yá lọ. Nínú àwọn tí wọ́n ṣe ṣẹ́bí nìkan òyìnbó wà wọ́n sọ ma Nàìjíríà. Báwọn ní Islamic Studies. àdúgbò ń bá Ọmọ ìyá dáhùn bàbá wa bẹ̀rẹ̀ sí e sọ̀rọ̀ ẹnì òrí mẹ́rin rí jàlàjì àgbà wọn ò rí nínú gbọ́n àwọn tó wá bẹ́ẹ̀ ṣe kéré tá wọn òyìnbó àwọn ọmọdé nínú nínú nínú pẹ̀lú ìtọ́wọ̀ yẹn ìtọ́wọ̀ yẹn fi èrè òun làwọn ní. tí mo ń sọ ní kí ló rí yẹn orí rẹ̀ pẹ̀ intellectual ìdí nìkan tó fi jẹ́ wípé gbogbo ẹni tẹ́ni tí bá ti ń wá yìí tàmánẹ́ta àǹtúntì tàbí àmùnà àwúrọ̀ bèbèrè àmọ́ẹ́ wáyé ìrúnù bùrọ̀ o fẹ́ níyì o fẹ́ lápàlẹ́ lórí òdo o lè níyì o fà yàrá ẹgbẹ́ tuntun ẹgbẹ́ ní ọ̀pọ̀ náà ìgbà kẹ̀dẹ́. Ìmọ̀ ní máa ń pè é lórí pàpà. Ìmọ̀ ní máa ń pèsè ìlú lórí. Tá a bá ń sọ nípa pé nǹkan kan wo la lè tawa mọ́ báyìí wa láti níyì ni. Tá a bá ń sọ̀rọ̀ nípa káwá kọ́ra máa ń pọ́n ẹni tó ní nǹkan tó ju lọ, a máa ń pọ́n lé. òun náà sì tún gbúdọ̀ mọ fáwa náà pé pé kọ́ńtẹ́ẹ̀tì respect Islam kí nǹkan tá a máa ń ṣe ni sọ ìyàtọ̀ láàrin concept of Islam àti nínú ìgbàgbọ́ mi nínú ìgbàgbọ́ Yorùbá ìtumọ̀ ni pé sọ́ra yẹpẹrẹ níwájú mi láti lè ìdí ìyẹn tó jẹ́ pé ẹ̀ka bẹ́ẹ̀ lọ kí ọba ó gbà tó bá tọ̀ kálẹ̀ tó bá wọ sọ tuntun gan abọ́ ẹni gbọ́dọ̀ yí kó máa fa ayílẹ̀ láti ṣò concept respect lọ́dọ̀ ó kúrò ló fura ìyàwó gbọ́dọ̀ fi orúkún rẹ̀ méjèèjì ó gbọ́dọ̀ fi tàbíwájú fi sílẹ̀ kọ́kọ́ láti mọ̀ wípé ó rẹ̀ sọ̀rọ̀ nínú Islam Islam ti ká mọ̀ wípé principles méjì ni màá mú wá nítorí àgbọn àgbọ̀yé tẹ́ńsìlì kọ́nsẹ́pì rọ̀bẹ́t àbí humility nínú islam. kọ́nsẹ́pì alákọ̀ọ́kọ́ òǹdí àmàlíyàtì ní mùsítárìkà mùsítárọ̀kà kí àjọjọ́ ṣe òun respect ó respect mi èmi ló respect. ǹjẹ́ kódìgbà tó bá jẹ pé ara rẹ fún mi kí n tó mọ̀ wípé òpin bèrè. aláwọ̀ bá sọ nínú àwọn àyè tó pọ̀ nínú alukur'an ọ̀sùn lẹ́yìn mẹ́sàn-án rọ̀jìn ọlọ́wọ́ bá ní wọn nàbí yìí àwòlá àbìlmìnínà mi àkúndì wọ àṣìwájú hu ọmọ ha ṣùgbọ́ ọlọ́wọ́ ní ẹ̀yin mùmí ní pé ránà Muhammad sallallahu alaihi wasallam tẹ̀rí yẹn à ẹni àkọlé mi láàrin yìí o kódà rẹ̀ tó ti lọ́dọ̀ ọlọ́run ó gbúdọ̀ tóbi lẹ́nu mùmí ní kẹ́ ju ẹ̀mí ara wa lọ ìdí àbáfẹ́ kódà tá a fẹ́ kó ṣẹlẹ̀ sí wa kàkà tí ó ti ṣẹlẹ̀ sáà mẹ́tì fúyà àbúrò máa respect àlẹ́sọ̀lá àlọ́sọ̀lá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà tí ọlọ́run tó bá àlẹ́sọ̀lá àlọ́sọ̀lá ọlọ́run yà nẹ́bí wọ́n ti jàǹdà á ní mẹ́rin tàbá àkànlẹ̀mọ̀ mi ọlọ́run yà àlẹ́sọ̀lá àlọ́sọ̀lá máa rẹ ìyí apá rẹ̀ ń lẹ̀ o táwọn tó tún tẹ̀lé o máa respect àwọn tó tẹ̀lé o ẹ̀rí pé ọlọ́run ti ká bá méjèèjì ká máa pánẹ́bì ká to accept respect tí islam bá tọ orí ẹ pàgbàlagbà lé pàgbàlagbà náà ó mọ sí ìyá ìtọ́ ọmọdé ẹbí sallallahu alaihi wa sallam ànábìrin laysa minna man lam yarham saghirana wa lam yuwaqqir kabirana ànábìrin kì í sara wa o ẹni tí kì í bá ti pọ́n ẹni tí kì í bá ti ṣàánú àwọn ọmọdé bẹ́ẹ̀ náà lọ́mọdé tí kì í bá pàgbàlagbà ẹ̀rí kọ́nà méjì ní nígbà tí islam náà lọ pé bóyá àti lẹ́kítọ̀rà fatima mò ń bọ̀ wò ní wàá gba báàgì lọ́wọ́ mi ẹ má tèmi ta orí bàbá ẹ pé ní tọ́mọ yẹn ò bá sọ̀rọ̀ yẹn síta yọ sọ sínú ìwé yàrá yìí. tọ́lùbá yẹn tó tẹnu wọn pé ìjà láìjẹ ẹ̀ tó bá bẹ́ẹ̀ ni má sọ bẹ́ẹ̀ bá ọkùnrin yìí ìyá láyà láyà tó gbà pàṣẹ kò ní dáhùn àti àṣẹ náà. àbí olùgbàlẹ̀ bẹ́ẹ̀ ẹni ẹni tí wọ́n ní ká pẹ́lẹ́ yẹn òun náà ti tayọ àlà concept respect yẹn ní ìgbà àpọn àpọn ẹni tó tù wá lọ àbọ̀wọ̀ ẹni tó tù wá lọ ní ẹ̀kọ́ ní ìfaraniwá ló sàánú lọ́pọ̀lọpọ̀ ìgbà ìsàmúnú kọ̀ǹtúdà mọ̀dé ni ọmọdé ló ń ṣe ọmọdé ló ń ṣe yẹn náà ẹ̀fẹ́ àlùfáàfọ́ ọmọdé ìpínlẹ̀ ọmọdé ló ń ṣe. ìlànà yẹn á ọdún ìràn tẹ̀bí ẹ̀dọ́ ìjọba concept yìí ẹ̀jẹ̀ kò wá ká lọ ní lọ́wọ́ èyí kéyìí níbi tá a bá kẹ́kùn sí bóyá àwa la wà lókè ni àbáwa la wà nísàlẹ̀ tá a bá wà nísàlẹ̀ àkúdọ̀ ẹni tó ń bẹ lókè ẹni tó ń bẹ lókè yẹn kò náà gbúdọ̀ lókè torí pé kì í ṣe pé àkọlé yẹn wá láti inú ẹ̀mí wọn sí ó kì í ajẹ wọn láti pàlẹ́. Islam ti ká mọ̀ wípé concept respect àjọ̀dọ̀ ń fúnra wa ni. ẹlòmíì nígbà tó débi pé nígbà tó ti mọ éèjì ẹ ó yóò fi lè fọ́ọ̀mù kalẹ̀ bẹ́ẹ̀ tó ti mọ éèjì ẹ àtijọ́ yẹn ní ti la ọmọ lójú. ìta kìnnìkan ní ìtòkọ́lẹ̀ àfikọ́ máa pẹ̀lú ìwù kìnnìkan à àfọwọ́n náà nígbà tí mo bá ń pè ọ́ ní bọ̀dá tó o sì bá gbogbo jù ọ lọ wọn náà ní ìlú ẹni tó rẹ̀ pẹ́ ọ̀ranyàn ló jẹ́ bí èmi náà láti máa ṣàlẹ́ ṣùgbọ́n wọ́n lọ publicly tí wọ́n wá ìwọ pé ni wọ́n á sì jẹ wọ́n bàtà yìí ṣé kábà lè mọ̀ wípé òtún náà àwọn ìṣesí yẹn ni Yorùbá pọ̀ sí àti bẹ́ẹ̀ ló ń dábàá lòmí ìjọba ìfẹsì yẹn ẹgbẹ́ náà dùn kọ̀m̀pútà tó bá rẹ̀ ló fi ṣe ìsìláàmù ní kùtù kọ́ńtẹ́tì ìfẹsẹ̀. àfọwà ọmọ tún abúlé àbí ọlọ́run ọba kó bá ara rẹ̀ nìkan. ọmọ tún abúlé àbí kàlífà ló jẹ́ bí olórí gbogbo mùsùlùmí nígbà náà. àwọn àlejò kan wá wá wá bóyá káwọn èèyàn lọ rí pẹ́sidẹ́ǹtì ní asọ̀rọ̀ láti dúró. bàtà wá dọ́dọ̀ rẹ̀ wọ́n jókòó àlùbà wa ń sin kankan lọ́wọ́ wá ta àtùpà láńtà ọ̀tàn láńtà yẹn ọ̀gọ́sù àlè láńtà yẹn bá ń pe bàlàbàlàbàlà ó bá fẹ́ kú ó bá tún àbùlà sí fúnra rẹ̀ ó wá tètè lọ ó lọ tún láńtà yẹn ó lọ tún bàtú padà jókòó àwọn ẹni wá ń béèrè wípé yá kàlífà yá amíra tòmìnì tòmìnì awàlà mẹtì tí àwọn òtítọ́ fún ọ láti kọ́ ṣiṣẹ́ yìí tó tó tún lọ sí fúnra rẹ̀ pàkọ́ rẹ̀.

tí a bá wo àpẹẹrẹ ànábì sọ̀rọ̀ ìwọ àwọn àríwá rẹ sílẹ̀ sábà yìí bá ní gbogbo nǹkan ànábì lè tún fẹ́rẹ̀ lọ́wọ́ rẹ̀. nǹkan pẹ̀lú àpẹẹrẹ àjọṣe máa ń múra wa ẹni tó ga ó fẹ́ ẹni tó wà nílẹ̀ ẹni tó wà nílẹ̀ náà ó ní rẹ̀ fẹ́ tù ú tó wà tó ọlọ́wọ́ bá tiẹ̀ àkọ́mọdé ìta àbọ̀wọ́. àwọn sọ́nà yáhìá fún mi yáhìá àmì ìsàkúrú àti àbúrò ìtaàkì wọ́n ń gbẹjọ́ ń lọ kan ẹnìkan nímọ̀ ju ẹnìkan lọ ẹni tó yẹn ọjọ́ orí fẹ́ lọ kí ẹnìkan ẹni ń sàárẹ̀ ìgbà tó wá fẹ́ wọnú ilé àmì ìdíwá lẹ́nu ọ̀nà ẹni tó ní wá ní ẹni ìwọ ni kò kọ́kọ́ wọlé ó ní ọ̀nà tí èmi kéré sí lọ́jọ́ orí ó ní lóòótọ́ òkú lọ́jọ́ orí ṣùgbọ́n ó ní mùsùlùmí lọ wọ́n ní kò kọ́kọ́ wọlé ẹni tó wá nímọ̀ yẹn kò wá kọ́ wọlé ẹ̀kọ́ wò láti ẹmú jáde ńbẹ ẹwọ́ yẹrẹ fẹ́ kára ó ní torí torí kó o ti nímọ̀ àwọn ẹgbẹ́ bàbá rẹ kò wá kú fẹ́ ìgbà nígbà báyìí ẹ̀kọ́ fọ́nú ẹ̀fọ́nú bàbá

òun náà ni pé concept respect ní Islam kò wà restricted sórí ìgbésí ẹyọ kan. ọ̀sẹ̀ bá wà láti ìjẹ́ ọ̀gbọ́n mọ̀ ìjẹ́ pé mo kó ìdàkó blọọkù ni wọn. ọjọ́ bá mú kó tó wà bù. wọ́n ń sùn kó tó wà. náà náà àwọn yàtọ̀ tuntun concept ẹlẹ́ẹ̀kejì àbí ìkọ́ńtì ẹlẹ́ẹ̀kejì orí pé tẹ́ǹtì ní respect wà ní system lórí action kan ìpín ẹ tó jáde bí Yorùbá ti ṣe olè ọmọ wo ọmọ tí yóò tẹ̀lé bá sábà tó bá kí yàrá ẹ̀ nígbà balẹ̀ ọkọ̀ ayé nígbà fi mọ̀ pé èyí tẹ̀lé o. ọmọ méjì ń bẹ ọmọ tí ń dọ̀bálẹ̀ fún bàbá wọ́n ti pèlú ọmọ kárí ọmọ yẹn ohun tó bàbá ẹ̀ wá ránṣẹ́ sí mi pé kí kó gbà fún àti mo wá débẹ̀ níjókòó mo ní gbọ́ bàbá rẹ̀ sọ pé ọ̀hún ohun ló ṣe dìde nìyẹn ló jẹ́ ọkọ̀ dọ̀bálẹ̀ ọdọ̀bálẹ̀ fún bàbá náà ọdọ̀bálẹ̀ kẹrí ìtẹ̀wọ̀n

Islam jẹ́ kó yẹ wá wípé wọ́n spread wọ́n spread káàkiri gbogbo activity wa gbogbo òṣèṣe wa. Ìyẹn máa ń mọ̀ bẹ́ẹ̀ kan ní respect fún àwọn kù tó bá ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ bàbá lẹ́yìn ìṣẹ̀lẹ̀. Tí tẹ́lẹ̀ mi bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé ẹni yìí wà arúgbó ẹni yìí dé ó ní ìṣòro. Ẹni tó bá ṣẹ́ ti tó mú lọ bẹ̀rẹ̀ àrùn náà ló kó. Ìrìnlẹ́ni tó ti nìyí jù lórí ọmọ mú káàkiri. láwọn ìlú wọn ṣùgbọ́n ibi tí a kú kù ẹ wá bọ́ lọ lọ ọ̀dọ̀ màmá ló kù nítorí wá gbé kú láàárín ìtọ́jú máa tó lò pẹ̀lú mọ̀ màmá lè sọ fún ọ pé ọmọ tó fẹ́ pẹ̀lú kan àbí màmá òní lọ níbi ọ̀rọ̀ èèyàn ẹ̀rì pé ọ̀rọ̀ yẹn káwọ́lì ni ọlọ́ ni àwọn òbí yín méjèèjì wọ́n la takò láwùmá òf ẹ má ti máa sọ pé ṣíọ̀ ṣíọ̀ yẹn gẹ́gẹ́ àwọn alákò ní ṣíọ̀ ìtumọ̀ òf ó ní yàrá ìfúnni pàtó ọmọ tó bá fẹ́ nílẹ̀ pé ní ṣe bí ọ̀rọ̀ pé kò dọ̀bá lè kò kúnlẹ̀ ẹlòmíì dọ̀bá lè kúnlẹ̀ ó ń jáde mọ́ ìhà ó sì jáde mọ́bà àtọ̀wá ọkùnrin ìjẹ̀lẹ̀tẹ̀lẹ̀ èèyàn máa ń mọ̀ sẹ́yìn kan ní tẹríba láti wọ ọ̀rọ̀ tó ń sọ àbáwọ̀ àwùjọ kì í sókè náà wọ́n jó àyíkò látàrọ̀ àbáwọ̀ àwùjọ kì í sókè rọ́bì ọlọ́wọ́ àyẹ̀wò ìgbà tí wọ́n kọ́kọ́ yàn láti lè jẹ́ olórí mùsùlùmí lẹ́yìn bàbá náà ti papò náà. ẹ̀gbẹ́ the first khalifa òun náà nàá fáwa ọba kìrìsìtì. ìgbà tó wá yẹn the first sermon tó kọ̀kọ́ ṣe ẹ̀yìn ìkúlù respect nínú ọ̀sẹ̀. ó ní ayọ̀ anáàsì ẹ̀yìn èèyàn ìmì ìwùdí ikú àlẹ́ ìkù wọ́n ti ní ṣe olórí lèmi lérí wọ́n lásìkò fèrè kù kì í ṣèbèrè kó dáa jù. ẹwọ̀n effect nínú ọ̀rọ̀ tá a bá bẹ̀ wò dáadáa tó bá sọ pé ìmì ọ̀dìtà wà láìpọ̀ àlè látọ̀ nílọ mo tọ̀ báyìí ẹ̀dá bá píjà àkálòmí ìhàn ọ̀rọ̀ ẹ̀ náà a ti kò jókòó olóòtà lọ́wọ́ ẹ ti kú orun ìgbéra kan ibò òwò ẹ̀yọ́ màá yára nínú ìsìlámù sọ̀rọ̀ sísá mi sọ́mà rẹ̀ ẹ̀dẹ̀ fan ẹ̀dẹ̀ mo ní pẹ́sàn ẹ̀dẹ̀ fan fan ṣe ọ̀dà fan ṣe ọ̀dà fan ọ̀dà fan ti báwo kí la papọ̀ tó ń sọ pé ọ̀dà fan kò sí respect ẹni tó rí ẹni tó wọ̀ ọmọ pàṣẹ tẹ̀ tó fèrè tó ọ̀dà ní àzùn ẹ̀dá àzùn ẹ̀dẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ó kàdà bí àwàdà lọ́gbọ̀n tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ ìrìn ìrìn bí ẹ bá dá àwọn tùlábìlì wọn bá fẹ́ béèrè béèrè lọ́wọ́ àwọn àpá wọn kò kọ́ṣọ́ àgbà. حفظكم الله ورعاكم وجزاكم الله على خدمة الإسلام والمسلمين وأبقاكم على خير والسلام من لدي الطالب يا شيخ وجزاكم الله نوضع على رمضان نوضع بيوتنا وندعي ركزت في الله ندعي ونسوشا وفي الانت عصر أو عزاك súwà tó wọ́n sọ kalẹ̀ ó pèsè lórí ẹni tó bá ti lọ láwọn ojú sọ̀rọ̀ náà nípa ìròyìn sáré dé ìwọ pàtì jẹ pẹ̀lú àwọn pẹrẹntì wọn ò ní bèrè ìjọ láyé lọ́wọ́ alhamdulilah àwọn aṣọ orí ìtọ́jú ọmọ bá lánàá ọlọ́run bá aṣọ dára fáwọn òbí gbogbo wa pátó ni wọ́n ń rìkọ́ ìṣẹ́jú ìṣẹ́ ìṣẹ́ kan lọ́wọ́ nǹkan yẹn ìṣe ọmọ kan wà lọ́dọ̀ ọmọ yẹn ti wá wọn nà yàrá torí ẹ̀ mo wá ta padà ọ wá jẹ́ ọmọ ní fámìlì mo wá lè pa àkókò ọmọ dáhùn ìlú lọ àwọn tó ti ọmọ yẹn wá ta padà wá mo rẹ̀ kúkúrú tó wá rí mo ní pa ó yà kúkọ̀ pẹ̀lú gbowó tó padà bàbá tó ti wá pẹ̀lú à ń tó tó tó báyìí torí pé ọ̀rọ̀ fámìlì ló lágbàá nítorí kó dúró lọ́dọ̀ mìíràn nípa àmọ̀ ìṣàkóso àgbẹ̀ òun kò torí mo ní kí ni mo tó fẹ́ láti sọ náà ọ̀rọ̀ yẹn tó kọ̀ sẹ́mi lọ́rùn ìgbà mo ti ṣe láti sọ náà ó ti já ó ti padà pè é ọ̀rọ̀ kí ni kí ni mo rí sí kí ni èyí ìgbà kan yìí ní bí èyí túmọ̀ sí pé nínú ọ̀rọ̀ tí mo bá ń bá òbí mi sọ tàwádù máa ń wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjọba sọ fún un problem òun fún ìwọ̀n ìdàbálẹ̀ fún olùkọ́ ilé ìpẹ̀lẹ́ àwọn pẹ́rẹ́ǹtì láti gbé ìdàbálẹ̀ nítorí àbùkù nínú ọ̀rọ̀ sísọ èèyàn máa ń mọ̀ pé ìlú ìlú rẹ̀ pẹ̀ bẹ́ẹ̀ tó máa bẹ́ bẹ́ẹ̀ tó máa bẹ́ sẹ́ pé bọ́dà á fún gẹ́gẹ́ bá wọ́n pè kí ní intellectual humility tẹ́lẹ̀ mi bá ti lè kàwé ọ̀rọ̀ sí nǹkan no àmì sí ìdí ọ̀dá gbà ẹ̀ wá ń kọ́ àmì ìgbà ọ̀sán ọ̀rá ìsì wọ́n tẹ́ fún àmì sí ìdí ọ̀dá àmì ìfọ̀ fún fún àmì ìfọ̀ intellectual humility ni màá wà lọ́wọ́ sẹ́kọ̀ọ́ tẹ̀yìn àbájẹ́ ẹni tó lẹ́kọ̀ọ́ bá ti ń bẹ́kọ̀ọ́ rẹ̀ bí ẹgbẹ́ ìyẹn náà intellectual humility gbúdọ̀ wà nínú tó ń kọ́ nǹkan títí kìíní nǹkan pépà ó lè lọ pé I found that I end up where I concluded this is I I I I no ó máa dùn òní máa sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni wípé ìwọ nìkan ló máa kí ní ẹ̀sìn ó máa dùn ó máa dùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó rẹ̀ kọ́ mẹ́rin intellectual spirit ẹlòmíì ìjọba ló ń kọ ìyẹn máa ń gbọ́ kúrò àwọn ọ̀dọ́ ó máa dominate ìbùdókọ́sì ìgbẹ́ lómi ìkọ́sì. lórí tó ń sọ yẹn bàbá yẹn mo gbọ́ pé níbi ẹ̀ kíkún nìkan nìkan ló ní òun tó dáa jù ìwà ìgbẹ́wàdà intellectual humility.

wá bì ọlọ́pàá wa bẹ̀rẹ̀ ràn mí jẹ́ mo ní bí mo lọ fọlọ́ ti tẹ̀ gbogbo ẹ̀mí ló fẹ́ bákan náà nínú ìrìn ìyẹn máa ń mọ̀ ẹ̀rí pé ti sọ̀rọ̀ ọ̀dọ̀bá bẹ́ẹ̀ kúlẹ̀ ní mo sọ tí èèyàn bá ní tẹ̀lé dà nínú ìrìn tí èèyàn bá ní ọlọ́run wà láà tẹ́ǹsì ìlú àrùbí nínú ha wọ́n ti máa rìn ní tàǹkù bẹ́ẹ̀ lómi ìbá rìn ẹ̀rọ oṣù kélẹ́yìn báyìí akọ̀lé bíbẹ̀ ọ̀sẹ̀ lọ́wọ́ sí òun ìlọrin àwùjọ ilé akọ ní ẹ̀ẹ́dùn ọ̀dọ̀ sọ apò ní sẹ́yìn bá ní obìnrin ní náà máa ń ṣe bẹ́ẹ̀ oríṣiríṣi sẹ́fìn ni ó lò ọkùnrin láti wà ń bẹ̀ irú họ́ọ̀lù báyìí tẹ́lẹ̀ ní kọ́ọ̀tù ní ẹ̀ẹ́dẹ̀ tó gbogbo èèyàn pọ̀ yóò máa máa lé tó bá ti gbọ́ àtọ́wà máa yóò àtàkì gbogbo ẹ̀tẹ́ wà náà yẹn ó ní ọmọ olórí bí ìdúgbò wọlé. ọwọ́ ọ̀tà ó ti wọlé fún ọmọ kò wọlé ìbáàdù rahman alẹ́dínà yẹn fún ní alẹ́ láti hàwùnẹ̀. ó yẹra máa fi jẹ́jẹ́ ìtumọ̀ tàwádù ó wà níbi ìrìn tàwádù wà níbi ìdúró ẹlòmílẹ̀ tó wá ní ẹ̀rọ ẹ̀rọ ẹ̀ka jẹ́ ìtọ́ pé ẹ̀fẹ́ sàlàyé fún un òtún báyìí níwájú ìpè òdúró báyìí níwájú olùkọ́ ó ní bẹ́ẹ̀ sí máa ń dún níwájú ẹgbẹ́ ìyàbá rẹ̀ ọmọdékùnrin kan lọ bá àbá wa ìmáàmù Málíkì rọ́ọ̀mọ́kúnlá ó ní rẹ̀ ìmáàmù Málíkì ó ní mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè wọn rẹ̀ ẹni yìí ti jẹ́ ọmọ kàlífà bí ọmọ president tó ṣe ọwọ́ àdúró báyìí ó stand àti ń bò ìmáàmù Málíkì òwò ọ̀gbẹ̀ ó tún bọ̀ ọmọ ẹ̀ bá ń gbé ojú kiri ọmọ ọba ni.

òbí rẹ̀ iṣẹ́ kan ìyẹn gbà lọ́wọ́ ìyẹn bá wọn mú òbí rẹ̀ ó lọ ní wíkẹ́ǹd kí wọn wọn fọ́ ọmọ tí ń sọ bàbá àgbà ayé sì ti kọ́ máa rántí kọ́ mọ́ padà sí sì

fẹ́ni tó ní bùkátà ìsáfì àbẹ́ni tó ní sí ẹ̀ka tó ti ṣó rẹ̀ bẹ́ẹ̀ látòjúwe lẹ́jọ́ra mọ́ ìjọ ń pín lọ́wọ́ yìí nítorí tó ìdè lọ́wọ́ ọlọ́gbà lọ́wọ́ ó fi yẹ ṣó rẹ̀ sí ìjọba kò ní gbé fún rẹ̀ ìgbéyàwó ti ṣó rẹ̀ bẹ́ẹ̀ irú ẹni tí bá ń ṣe báyìí nípa ọmọ ilé ìgbẹ́ ọkọ rẹ̀ ń bọ̀ arábìnrin ká bèèrè lọ́wọ́ Imam Malik rahimahullah ilé náà ni àgbẹ̀rẹ̀ ó bèèrè lọ́wọ́ Imam Malik ó ní ìrẹ̀ Imam Malik nǹkan obìnrin èyí tó ṣe pé tọkọ rẹ̀ bá ń bọ̀ yóò lọ múra tó bá rí tọkọ rẹ̀ jáde láti àárọ̀ tó wọlé yóò lọ múra yóò múra sí yóò fi lọ́fíńdà pàfíìmù tó dá nínú ilé ni yóò fi ta tọkọ bá ti wá ń tẹ̀lé tó fẹ́ wọlé gbogbo tó bá wà yóò sì ṣe yóò jẹ pé pàfíìmù ara àwọn ẹlọ kọ́kọ́ gbọ́ tó bá fẹ́ ìyẹn obìnrin ọwà lẹ́yìn o ìgbàlájà àwọn. òórùn àlùkọ́sà lọ́pọ̀ lára rẹ̀ àti irú ọ̀tàrógó olùgbàtọ̀ wá sí lọ́kọ́ pàṣẹ ẹ̀ báyìí tó ṣe pé ó fẹ́ kọ́kọ́ gbọ́ fún yẹn lára ọkọ̀ wá sí ìjókòó tó bá bọ́ wọ̀ tó tún wá sí ìjọpọ̀ ìgbàtọ́kọ́ wá obìnrin ò wá dúró tọkọ fi jókòó tọkọ fi jẹun ó sábà lórí ìmọ̀ mọ́lìkì wá fún lẹ́yìn kọ̀ọ̀kan kò tó orí àfúntò sára nínú dédé ọlọ́pàá bí ẹ̀yìn kò dà á pọ̀ torí bó ṣe bá ń bọ́ akọ rẹ̀ kò dà á pọ̀ torí bó ṣe sí ìjẹun kò dà á pọ̀ ṣùgbọ́n o wà á jókòó títí tó fi jẹun tán ìyẹn ò sí nínú ẹ̀ torí pàdé ti ṣe pé mọ́n àhàbà àyẹ̀kà náà sára láwọn ènìyàn fi kì

concept of respect bí islam ti sọ nìyẹn ó fẹnu ó fẹnu ó dẹ̀ fẹ́ títí káàlì títí ìdí ìdọ̀bálẹ̀ àti ìkúnlẹ̀ rẹ̀ ọlọ́run bá ń tóbi ilé ìta ayé ọlọ́run ti sọ aláǹfààní ọlọ́run àti ọmọ ọlọ́run tó wà lọ́kọ̀. wà á lóko sọ́lá wà á lóko náà yẹ̀rọ ọ̀tọ̀ ebi tí yà á kàn sọ ẹsẹ̀ tó gbàgbé akúmọ̀ mọ́ ọ̀háyà ebi tí yà sọ ẹsẹ̀ gbàgbé akúmọ̀ mọ́ ọ̀háyà ebi tí yà sọ ẹsẹ̀ gbàgbé akúmọ̀ mọ́ ọ̀háyà àti Allah subhanahu wa ta'ala kí ó mọ́sànlá bá wa ṣe àlékún ìmọ̀ àwọn ṣéèkù wa èyí tí wọ́n bá wa sọ náà tí Allah subhanahu wa ta'ala tó wúlò fún ọ̀rọ̀ ìkẹ́kọ̀ọ́ wa so látàrí àsìkò wa èrò wà tí a tó mọ́ gbọ́ àwọn bàbá jù báyìí lọ ọ̀pọ̀ tí a bá wa gbà ní wọ́n gbé lọ́wọ́ ṣẹlẹ̀ ọ̀pọ̀ tó ń gbé ní òkúta ìwọ àti ọ̀ṣà fún olùkọ̀ọ̀kan wa. Àwọn tí a bá ní ìlú láti ọ̀dọ̀ àwọn ìlú tí a lọ, àwọn tí a bá ní ìlú láti ọ̀dọ̀ ìlú tí a tọ́ sí mẹ́ta, àwọn tí a bá ní ìlú láti ọ̀dọ̀ àwọn ìlú tí a tọ́ sí mẹ́ta, àwọn tí a lọ́wọ́. Ẹjìdá, ilé ìjúmọ̀, ìtàbùkù fún àwọn ìtàbùkù dáwọn ìpèsè ìpèsè lọ́dún. You had another one? Mo kọ́kọ́ bẹ̀rẹ̀ láti the last question. Kò sí ti ń jẹ́ pé ìyẹ́ à, ẹ̀rọ kọ́ lọ èrè ìdíyẹ kó ní máa ìdíyẹ. Kò sí ti ń jẹ́ kí ni ó fún ìyẹ́ à obìnrin kulẹ̀ tí ń múra bọ́lọ̀ ń tẹ̀lé kó múra tẹ́lẹ̀ obìnrin tó ń lo nìkọ́ọ̀bù ń lo nìkọ́ọ̀bù lérí àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ẹ̀rẹ́ lómi ilé bàbá rẹ̀ ló ti ń lo nìkọ́ọ̀bù gbogbo wọn lóbìnrin gbogbo àwọn tí ò sí bàlágà náà insha Allah wọ́n ń gbẹ́nu ilé báyìí náà gbogbo àlùkọ́ náà ní wọ́n insha so yóò túmọ̀ sí pé ẹ̀rìn gbà mọ́ wá fẹ́ mọ́ wá fẹ́ mọ́ wá halẹ́ à ẹ mọ́ máa sọ gbólò yẹ báyìí mọ́ ìmúra obìnrin nígbà tí àwọn fẹ́ lọ́wọ́ gbá ọ nínú gbọ̀n àbí òun lọ gbá ọ nínú gbọ̀n tó fi nínú gbọ̀n ṣùgbọ́n ìmúra obìnrin mùsùlùmí lẹ́lòmí máa fi rí pé àwọn tó ti lọ́kọ ni ìmúra obìnrin mùsùlùmí tó pé òun ní kó gbogbo ọ̀fà rẹ̀ so yálà ó ti ń ṣe kó tó fẹ́ ni àgbà tó délé rẹ ìwọ ló sọ fún kó ṣe é tọ́lọ́n sì ní kó yẹ èyí ò lè fọ́ọ̀sì obìnrin láti bójú o not possible ẹlòmíràn ah, ẹ̀jẹ̀ wa mú ọ mọ́lẹ̀ ẹ̀jẹ̀ àkínní bù wọn lójú kọ́ possible a bínú gan ìlà ó lè fọ́ọ̀sì wọn ṣùgbọ́n látara irú bó o ṣe fẹ́ ká máa ronú irú tẹ́lifí àyẹ́nà ló ti fún wọn láti ilẹ̀ ìntọ́ fẹ́ kó máa wù wọ́n òun náà ló ti fún wọn so kájẹ́ kí yóò kílẹ̀ ìwà wọ́n ìfọ́sí obìnrin báyà wọ́n lọ sọ fún ni ọ padà yé náà àwọn kó dẹ́kó ti ẹ̀wú obìnrin fún rẹ̀ tí obìnrin bá ń lo nìkan tó bá ń bojú kì í tí obìnrin tí ń bojú nìkan obìnrin tí ò bojú gan-an nínú bí táti ṣe pọ̀ sí nìyẹn obìnrin ní bẹ ẹni tó fẹ́ kò bojú kìmáàrù ló ń lò yàrá kan ló dẹ̀gbà tó ń gbé àti obìnrin yẹn àbúrò rẹ̀ kan ọkùnrin kan tó wá ń bẹ tó ti bàlágà ẹtún lọ́jọ́ gbénu yàrá nù ẹni tí ó dìnà kó ìṣẹ̀lẹ̀ à ṣe tí ìbá ṣẹlẹ̀ à igbá àyà rẹ̀ sẹ́ni ẹlẹ́tọ̀ sí kò irun orí rẹ̀ sẹ́ni ẹlẹ́tọ̀ sí kò rí ṣèbídá gbúdọ̀ kí ìsara nìyẹn kì í ṣe pé ẹlẹ́hà nìkan ẹni obìnrin tó bá ti jóbìnrin mùsùlùmí ó tọ́lẹ́pẹ́ ẹni tí ń bojú ni ọlẹ́ni tó lè lójú ẹ̀ tí ò bá bojú náà olójú ẹni tó lè rí gbàyà rẹ̀ kódà kóró sọmọ yàrá yìí ó lójú ẹni tó lè rí gbàyà rẹ̀ nínú Islam ṣùgbọ́n ẹlòmíràn ọgbà àti olórí kọ́ọ̀bù àbúrò wọn jọ ń gbé ará wa máa ní obìnrin yẹn bó bá fẹ́ lọ léèwẹ̀ náà yóò lo jẹ̀lìbáàbù yóò lo gbogbo ẹ̀ lọ sí léèwẹ̀ tó bá tún wọlé nínú ilé náà tó yẹ kó ti free yóò tún lo jẹ̀lìbáàbù yóò tún lo nìkọ́ọ̀bù nínú yàrá bọ́fẹ́ sùn náà yóò lo nìkọ́ọ̀bù torí pé ẹnìkan jọ ń gbénú yàrá yìí òun ò lẹ́tọ̀ọ́ sí ẹwà máa ní pé ọkọ̀ mi ẹjáde bọ́ta ní wọ́n náà lè fi kọ́ sí ìjà rọ̀ tẹ́ ẹ mọ̀ pé in tí psychology bá ń ṣe nígbà míì ó mọ̀ ń rí ìlú ju dé èèyàn rí báyìí ẹni tó sùn lẹ́yìn kọ́sì yọ́ mọ̀ yàwòrán tí ń bẹ lẹ́yìn kọ́sì náà yọ́ mọ̀ kọ́kọ́lọ́ yàwòrán tó nínú tó mójútó ẹni tó bá níyàwó fẹ́ kódà ọ̀rọ̀ pé mi lò lọ́wọ́ tó bá ti lè ṣe yẹn ti fẹ́yàwó náà ó kéré jù room and self-contained ó kéré jù ọlọ́run wa kó gbogbo aláìsẹ̀ ó kéré jù torí pé inú yàrá yẹn obìyàwó yẹn ló níbẹ̀ yẹn privacy ẹ̀ nìyẹn àwọn ẹ̀gbọ́n rẹ àwọn àlejò tó wá inú lẹ́ẹ̀tì máa ṣe yẹn tó yàrá kan ó gbọ́dọ̀ sínú ilé àbí kan gbàgbà kan síwájú ta because obìnrin yóò ní ní privacy bó ti wùlẹ̀ fọ́mọ̀ so àwọn tó lè rí obìnrin kámárì sí tẹ̀ tí ẹni tó lo nìkan obìnrin kan torí pé jìtojú nìkan igbá ẹ̀yà rẹ̀ ńkọ́ tí ọba ti ẹ̀bójú igbá ẹ̀yà ńkọ́ irun rẹ̀ ńkọ́ orí ẹ̀ ńkọ́ àwọn tó lè rí òun làwọn tó lè jẹ́ máhárọ̀mù bàbá rẹ̀ ó lè rí ọkọ ẹ̀ oúnjẹ tó lè rí gbogbo dẹ́lòmí ò lè rí oúnjẹ ọmọ tó bá bí ó lè rí àbúrò ẹ̀ ọmọ bàbá ẹ̀mọ̀ ìyá rẹ̀ lọ́kùnrin ó lè rí àbúrò rẹ̀ ọmọ bàbá fún èso ọmọ ìyá kan náà ó lè rí ọmọ ìyá kan náà fún èso ọmọ bàbá kan náà àbúrò ẹ̀ náà ó lè rí àbẹ́gbọ̀n rẹ̀ bákan náà ọ̀nkù ẹ̀ àbúrò bàbá ẹ̀ lọ́kùnrin ó lè rí ẹ̀gbọ́n bàbẹ́ lọ́kùnrin ó lè rí àbúrò yẹ́ lọ́kùnrin ó lè rí ẹ̀gbọ́n ìyá rẹ̀ lọ́kùnrin ó lè rí tó ti wà báyìí ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ tí brọ́dà yẹn bí ó lè rí ọmọ táǹtí ẹ̀ bí tó jọ́kùnrin ó lè rí ẹwọ ìfáàmù ẹlẹ́mìnà

téèyàn bá ti ní sùúrù èèyàn ò lè ní tẹríba èyí tá a sọ wípé concept méje àkọ́kọ́ mo ní amaliyatul mushtaraka ẹlẹ́ẹ̀kejì shumuliyatul ma'ana shumuliyatul ma'ana comprehensive meaning ó ń bẹ fún jukari strict ẹ̀ tí ìdọ̀bálẹ̀ torí pé lọ́dọ̀ Yorùbá ọmọ yẹn ó ọmọ yẹn ó ní tẹríba tí Yorùbá bá fi lè sọ bẹ́ẹ̀ ọmọ yẹn máa ń kúnlẹ̀ ó máa ń dọ̀bálẹ̀ ọ̀tán so ìgbàgbọ́ ní tẹ̀lé bá fẹ́ jù yẹn lọ kí ẹni tó bí ọmọ obìnrin tó bá jẹ́ ọlọ́mọ díẹ̀ tó bá jẹ́ ọlọ́mọ kí ni o ọlọ́mọ díẹ̀ ṣé tó sì dòńdògún lòun ó jẹ́ wà lílù ṣé ẹ́ àánà lọ́lọ́mọ díẹ̀ wọ́n máa mọ̀ wọn ọlọ́mọ díẹ̀ Ibnu kẹfìrì làwọn gbọ́ ibnu kọ̀lìlì ọlọ́mọ díẹ̀ náà ni àhà tó wà lọ jẹ́ wípé wàlíyù ọmọ yẹn tó jẹ́ ọlọ́mọ díẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ ìmọ̀ràn tí màá fún ọ ni pé ṣé ọmọ tó fẹ́ fẹ́ yẹn náà ṣé ròrí ama díẹ̀ wà ti lọ́pọlọ ẹ̀ kọ́ ọmọ lọ kó ara sínú wàhálà torí gbọ́dọ̀ amadí aburú débi wípé wọn ò ní kírun lẹ́yìn ẹ̀yìn tó kù ẹni tó bá jẹ́ amadí sọ́wọ́n bíi kó bínú o ṣùgbọ́n kó má bínú púpọ̀ kọ́ọ̀dẹ̀ sọ pé ìdí mò ń sọ ẹ̀rọ ni wọn ò ní kírun lẹ́yìn ohun mùsùlùmí tó kù tó bá lọ fẹ́yàn náà sínú ilé wàhálà ní pẹ̀lú orientation tó bá lọ fẹ́ni tó gbà wípé ànábì míì tó ń bọ̀ lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá lọ fẹ́ni tó gbà wípé ànábì yìí tó mọ́ríà mójúgbú tí padà bọ̀ tó padà bọ̀ tí ń padà bọ̀ Ghulam Ahmad lọ́wọ́n fi rọ́pù ẹ̀ ẹ̀rí pé àwọn àdìsọ́kàn yìí àdìsọ́kàn tí ó dá ṣùgbọ́n tọ́wọ́n bá ti sàánú ẹ lórí ọ̀rọ̀ ọmọ tẹ́ ẹ ti rí ṣe tó ti yanjú tọ́lọ̀ ti ní kísùnà òyò náà dáadáa tí bàbá bá wá insist wípé òun náà lòun ó ṣe wà níyù kò sí wàhálà ń bẹ ẹjọ́ ó ṣe tọ́ bá ti ṣe ṣùgbọ́n wọ́n lọ mọ̀ pé akíbi ò ṣe nínú kò so nígbà ẹ bá ti délé ẹni tí màá mú alùsùnà ládùúgbò ẹ bá tún kíní ìṣó ní wọ́n bá ti bá yẹn tún so ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú kó rí wípé ọmọ tó fẹ́hùn náà ó ti ní ó ti yanjú òun tó ti bàbá yìí ṣùgbọ́n jẹ́ pé bàbá yìí ló ṣe pẹ̀lú tọ́pọ̀lọpọ̀ àwọn àfọ́ àsọ tó bá jẹ́ pé gbogbo àwọn àkídà burúkú tí wọ́n ń sọ pé gbogbo wọn náà kọ́ni láwọn àkídà yẹn ṣùgbọ́n jẹ́ gbogbo àwọn àkídà burúkú tá à ń sọ yìí tó lè mú yàn jáde kó ní Islam abílẹ̀rẹ̀ ó dẹ̀ sọ pé àkídà àwọn náà nìyẹn kèfèrí ni pẹ̀lú ọ̀rọ̀ táwọn àfọ́ àsọ tòótọ́ ẹ̀kọ́ bá ti kọ̀nsídà rẹ̀ sí pé kèfè yìí ni ákìdù yẹn kò lálàáfíà ṣùgbọ́n tó bá rí wípé kì í ṣe pọ̀rọ̀ rẹ̀ burú délẹ́wù yẹn torí pàtì lè kàfárẹ̀ yẹn nínú Islam nǹkan tó lágbára yẹn tó yàn bá rí mùbárírù ṣẹ̀rẹ̀ ṣùgbọ́n tó yàn bá rí mùbárírù ṣẹ̀rí láti lè dìkílẹ̀ pé ibi ah, bàbá yìí ṣe yìí ó ti gbìyànjú àìkú nínú Islam bẹ̀tọ́ bá ti lè dúró lórí yẹn kò lè ẹnu kẹ wá àfa kan tó bẹ́yà ìmáàmù kan ẹ bá ti délé tó tó dalẹ̀ ẹ̀yà ni ẹ̀wọ̀ ẹ̀dá ẹ̀ bá àtúntò ní ìṣó wọn ò só dáadáa wọ́n bá rí tuntun tó àwọn yóò sì jẹ́rìí jù ó parí kò dìbò àyàn náà lọ rádà wọ́n lọ àlẹ́ last question wọ́n ní obìnrin tó lọ pàdé ọkọ rẹ̀ tó fi lọ́fíńdà sára ṣé bí aago mẹ́rin tọkọ dé nígbà tó di bí aago márùn-ún tó wá ní ah, kó ra kankan wá lọ́jà àti kó ṣe kankan tóbìnrin á fẹ́ jáde pàfúmù ara rẹ̀ ńkọ́ tọ́ba ti ní kó fẹ́ jáde yọ́ lọ fọ yọ́ wẹ̀ ọ̀kọ́ bọ́ aṣọ yẹn kó wọ aṣọ mi tó ti yé àsìkò tó dáa jù obìnrin láti lè fà fóònù lálẹ́ tí ò bá jáde mọ́ tó kú òun àjọ kìí ṣe ilé ìdójúkojú tọ́ọ̀mọ̀ lọ kí o ilé ìdójúkojú mi ń bẹ yìí sàrámù kéèyàn gbé bẹ̀ o pẹ́kẹ́ gbogbo aná kọ́lá lè gbé flat ṣùgbọ́n wọ́n tọ́ọ̀bà gbélé ìdójúkojú àwọn ẹ̀kọ́ Islam yẹn kéèyàn kì ṣùgbọ́n ẹ jẹ́ ká bẹ́ lọ́n tó dáa fúnra wa wọ́n ń pe àwọn nǹkan kan ní àwọn hajjatun àtàfíà àwọn basic needs tí èèyàn gbúrò jù sọnù mọ́ ẹ̀ lọ́wọ́ nínú àwọn basic needs ti wá ní pé kí èèyàn ó jẹun food in tó tẹ̀lé ní shelter níbo ni mo fẹ́ gbé ibi tó o fẹ́ gbé ó ní í ṣe pẹ̀lú bọ́mọ rẹ ó ṣe rí tí ò yẹ pọ̀lọpọ̀ àwọn ẹ̀yẹ ibi tó o fẹ́ gbé ó ní í ṣe pẹ̀lú báwọn ọmọ rẹ ó ṣe rí wọ́n ní ilé kan téèyàn bá fẹ́ gbà á room and parlour self contained wọ́n ní èyí ó san one hundred and fifty thousand naira lọ́dún wọ́n wá ní ilé kan rúùmù room and parlour nílé dojúmojú lẹ́lẹ̀ èyàn ó máa san lọ́dún èyàn ó máa san èyàn ó san fifty thousand ọ̀wá àrògbé fifty thousand ó wà chípa ó tilẹ̀ jẹ́ pé kí o tó wọ bí ilé yẹn ṣọ́ọ̀bù méjì wà ń bẹ́ẹ̀ ìkan wọn tó kòkòrò wájú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn mísíkì oríṣiríṣi àrájàgbàyà ẹ̀ẹ́dínlẹ́ kan gbogbo oríṣiríṣi àìlá ọmọ pàǹdà gbogbo ẹ̀ nǹkan plé bẹ́ẹ̀ látàárọ̀ dálẹ́ ọmọ wípé ṣẹ́ǹtì tó kù yẹn wọ́n fi bá ti ẹjẹ́ ilé tèèyàn ń gbé ó máa dìtámi irú trémi ní ẹ̀fẹ́ kọ̀ọ̀kan irú ilé yẹn àwọn ọmọ tẹ́ bá gbé bẹ́ẹ̀ àwọn ọmọ tó yẹ pé káwọ bàtà ò bá wọn la àwọn tí ọmọdé bá dẹ̀ bá dàgbà náà ni ọmọ òfin ọ̀fìsè sí jọ bílẹ̀ ṣe ń gbé kulé mú ilé ọmọ àgbà sọ́sì ya máa lọ́rùn máa lọ orí àtà àwọn tọmọ rẹ̀ ó máa tẹ̀lé láyé èèyàn máa ń ṣẹ̀ṣà pé ibo mo fẹ́ àdúgbò mo fẹ́ gbé má wo ojú owó yẹn kí n tí owó yẹn ó ṣe fún ọ ọ̀la nǹkan yẹn ju owó yẹn lọ. torí pé nǹkan mìíràn náà ń bẹ náwó lórí tí ò tẹ̀ wúlò ẹlòmí fóònù ni ó mọ̀ fóònù tẹ́lòmí ń lò ó lé ní àti gba ilé 120 fún àǹfààní ìyàwó ẹ̀ nígbà obìnrin bá fẹ́ lọ kitchen yàrá ogún rooms 20 rooms ló wà ń bẹ̀ tọ́lẹ̀tì kan bathroom kan ẹ wà á tó láàárọ̀ ẹ o lè rí súnà pé kí wà síyàwó rẹ̀ ọjọ́jọ́ wẹ̀ láàárọ̀ alájẹ́ òṣùgbò lẹ́ ń tẹ́ léwẹ̀ àwọn ẹ̀kọ́ tànà wọ́n mọ̀ láàfà náà wà léwẹ̀ o rí ní pé kò sí bí súnà ń ṣe ìyàwó rẹ̀ ti lówà wọ́n àwọn nǹkan yẹn necessity fún

wọ́n ní kí wọ́n